with the blessing of the prophet. Amen. The blessing of my father. Amen. Prophet let rest upon you. Amen. Every graces that this ministry is enjoying, you will enjoy the same grace. Amen. Every grace that our mother in faith is enjoying, you will enjoy the same grace. Amen. You will not die untimely. Amen. We are carrying you today we will not carry your dead body. Amen. We will not carry your dead body. Amen. You will not die on time. Amen. In the mighty name of Jesus. Amen. Among your colleagues, God will give you wisdom of Amen. headship. Amen. The same way Daniel was 10 times better than all his ah, classmates. You will be 10 times better than all your colleagues. Amen. The spirit of wisdom, spirit of excellence, rest upon you. Amen. You will not be a dullard. Amen. There's no dullard in this church. Mm. You will not be a dullard. Amen. In the mighty name of Jesus. Amen. Among the gifted and talented you will be among them. Amen. In the mighty name of Jesus. Amen. Thank you, Father. Thank you, Lord. In Jesus' name we are free. Amen. Amen. Amen. In Jesus' Hallelujah. Name. Amen. Alive and we are handing over to you alive. Amen. Hallelujah. Choir, are you ready to sing one more time? Praise the Lord. Somebody want to bless you with a gift. Sanctify in Jesus' name. Praise the Lord. <laughs> Wait, let's use the mic. On behalf of the pastor, her father in the Lord, and the whole church, we offer this gift to Elizabeth Oluwadami Funre. May she grow up in the Lord in the mighty name of Jesus. Use this as a guiding tool for her in the mighty name of Jesus. May God bless her. Choir, danceable song. This kind God, oh, I never see a type. of oh. Stand up and dance. This kind God. Oh, mother comes, this gift is sanctified, the gift is received. This family will not know it. They have brought this for their profit to enjoy life. Nothing will be too hot in their household. There will be no tension in that family. Everything around them shall be cool. Your life also will be cool. Your life will be cool. In the mighty name of Jesus. Wave your hand to heaven and bless his name. Father, we thank you. Thank you. Few announcements. October 15, Usher, please get copies of this to distribute to all members. Our once in a month comes up October 15th, night of testifier. I thought somebody would be happy. That is a once in a month vigil. And the theme for this month is Hour of Restoration. Hour of Restoration. Meaning, whatever that has been taken away from our life, God has proposed to restore it. Please, usher, let's give it to members. Please, when you get it, don't put it in your car. If not for anything, money was used to produce it, money was involved. to produce this. And we have made this to evangelize to people. So as you are getting it, in stores, in malls, in your apartment, in your neighborhood, in your community, use it to invite somebody. The Lord will bless you all in Jesus' name. Please listen attentively to the glory of God this year. Good Women Anniversary will kick off this Wednesday by the special grace of God. And the theme for this year is renewing mind, body, and spirit. The program goes thus. On Wednesday will be a revival hour. Wednesday will be a revival. It's going to be a prayer section, a full prayer section. And hear God's instruction. God said this coming Wednesday, we women, we want to take back what belongs to us. So when you are coming, this is God's instruction number one. Every troubled hopes. If you know your marriage is going through turbulence, your family is going through turbulence, you can no longer handle it. Please take it to God on this altar. God said, when you are coming, come with your wedding certificate, number one. Ajere I was in Minnesota yesterday, and one of the grandma rushed down. He said, when I first came, he was beating me. Mom is that water. Mom is that sugar. I didn't understand what she was saying. Until when we finished, she now came to dig deep what the testimony was. He said, Can I remember the prophecy of the water and the sugar that we prayed over in prophesying into the wind? The prophecy came through our father that we should pray with skin of shoulder. That is why he Iwalodiko is different. Let them criticize anything. He's working for us. Hallelujah. And the woman said, Grandma, Mama Yeti Dagba. He said, I was with my children and they are not taking care of me. They don't want to see me. And she's living with them. He said, the what the sugar, Mama, I don't eat sugar. Only because when we finish prayer, God said we should use it ó ní uh, I now miss the sugar with their sugar too. So impliedly, those children are using it, they don't know. He said the water, I use the water to cook their food. And the woman said, Ọkọ ọmọ mi tí ò fẹ́ rí mi. She called me and said, Mama, we want to file and do your citizenship. He said, Mama, ọkọ ọmọ mi ò fún mi lówó rí, she gave me two hundred dollar. Ó ní màmá tí n bá fẹ́ wá ṣàdúrà bí amọ̀ yìí kì í fẹ́ gbé mi wá. Ó ní láàárọ̀ yìí òun ló mi wá ó tún lóun máa padà wá gbé mi àṣírí olúwa ó ń bẹ ọ̀pọ̀ ìyàtẹ́lò mi ń jẹ àìná ní ọ̀rọ̀ ọlọ́run àsọtẹ́lẹ̀ àpòtúpa rẹ hallelujah God said we should we are, we are using this thing as a point of contact I don't know the level that marriage is if God has spoken he wants to do something he wants to bring back the joy that is getting sour in that marriage and we are using our wedding ring with it You are trusting God for marriage. You are a single mom. You want to remarry. Get a wedding ring. Bring it to this church. On this altar, we want to pray. If this altar has delivered many, He will deliver you. If this altar has restored a separated marriage, He will restore your own. It's about your faith and your belief. If you say it can't work, forget it. That person will keep suffering. Hallelujah. That is that. On Wednesday, a point of contact, and the Lord will bless us as we are coming in Jesus' name. Then Friday will be a praise concert. I will be in calling. So today, grammars is singing, oh, all the grammars. They are singing special number. So this Friday, in our other program is praise concert, and we are starting seven please ourselves with them because we have a program lined up. That is why we're not doing vigil. We have a program lined up which we have in, invited special people. You know me, you see me every day. Me, I'm special in my own way, but for that day, we have another special two people. So when they come, let them see us. So there will be there will be a women's seminar on Saturday, and we are starting at your 10 is 10 because they have given us their time and we want to keep with their time. When you are coming, come with your former English wear ẹjọ máa wọ ọ̀rọ̀ àti ìbàdébí o ní ọjọ́ Saturday please look corporate grammar no look corporate amen this is a corporate church and a mega church amen so mental health people will be in our midst two of them speak out they will be in our midst and we are inviting those women also online please join us let's enjoy the grace of God in their profession together, and I will also be ministering on Saturday. So Saturday starts 10 a.m., Friday starts 7 p.m., Wednesday starts 7 p.m., then Sunday is the grand finale Thanksgiving service, and we are starting 9 a.m. The color of the women for that day is yellow. Please, if you are a good woman in the church and you are here to have your yellow attire, please see Mama Laje. She's the one in charge. And also, women, if you have not fulfilled your deep. You understand? Financial obligation. Toward this anniversary, please see her. You understand? Don't let me say it publicly. The Lord will help us in Jesus' name. Hallelujah. Shall we rise up on our feet? I want you to speak to God. Lord, as I go, don't let me end into this. As I go this week, don't let this week swallow me. Every week, you don't swallow anyone ọlọ́run jọ bí mo ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí gbogbo ilé mi ibi tí mo ta gbòǹgbò tirẹ̀ olúwa má jẹ́ kí ọ̀sẹ̀ yìí ó gbé mi mì bí mo ṣe ń dìpáàtì nínú ilé rẹ̀ má jẹ́ ń dìpáàtì síbòjì ẹ pé jésù ẹ sọ ní àdúrà pray that prayer is a departing prayer commit yourself into the hands of the Lord lay yourself in the hands of the Lord ask Holy Spirit to go ahead of you and your family and your business thank you Jehovah God as you have decreed so shall it be may the grace of our Lord Jesus Christ the love of God and the spirit fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Amen. Amen. Jesus. Please, before we share thank chandras, hallelujah, if you know you are a youth, please, God is restoring your destiny. Please wait. Mothers, please encourage them. I want my lọ́jọ́ ọ̀la And God has commissioned this ministry to be focusing on them now. God has sent this ministry to be focusing on it. So our pastor will be meeting with them. Age from nine, from if your child is nine years of age, upward, please. Immediately we share the grace and the hallelujah. Let them just sit down there. We want to see them. And their life will never remain the same. Bó ṣe máa wà náà ní kékeré at á ti jẹ̀bi Ten thunders hallelujah to the Lord, let's go! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Look at somebody beside you. Tell that person prophetically, I will see you next Sunday. Whether Ọlọ́run fẹ́ ká rí ọjọ́ kejì òru kejì àdúrà yìí Ọlọ́run tó mú wa rí òru ọjọ́ kejì let us appreciate our God. Let's give him praise. Ẹ jọ ṣe YouTube ti wà hàn. Let's give him glory. Let's give him adoration. People of God, let's be sharing. Ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ò ṣe fún òru kejì yìí. Olúwa mo dúpẹ́ fún àǹfààní tẹ fún mi. Ẹja gbóhùn wa sókè àdúrà ọpẹ́. Let's just celebrate God. Anytime we are in the presence of God, mommy, it's not that we are the best. It's not that we are the best. It's not that we are the holiest of the holiest. But God just chose to keep us. He just chose to make things happen for us. Let's be sharing as we are joining. Mommy, daddy be sharing. as you are joining, please be sharing. Ẹ jọ̀ọ́ Thank you, Holy Spirit. Ah, Jésù Olúwa wa. Wọ́n mi ẹ pé Jésù níbi tẹ́ wà yẹn. Ẹni Olúwa bí mo ṣe wọnú ìpàdé afẹ́fẹ́ dé tù. Olúwa bá ń wá me gẹ́lẹ̀ mi. Wọ́n mi ẹjọ́ ẹgbà mi ò ní pẹ́ lálẹ́. Ẹni Olúwa bá ń wá ń gẹ́lẹ̀ tí mo nílò. Áńgẹ́lì platform tó yẹ mí áńgẹ́lì tó máa gbé ọba inú mi jáde áńgẹ́lì tó máa jẹ́ kí ayé kó gbọ́ ohùn mi áńgẹ́lì tó máa fa àwọn ọmọ mi lórí sókè áńgẹ́lì kan tó máa mú wọn jẹ́ èèyàn áńgẹ́lì tó máa sọ wọn di olórí áńgẹ́lì tó máa sọ wọn di ọba ẹni olúwa bá mi wá áńgẹ́lì yìí áńgẹ́lì tí ayé mi nílò tí àyípadà dé áńgẹ́lì tí mo nílò tó máa mú mi kúrò lẹ́yìn odi àyànmọ́ àyànmọ́ lè ó lè wà lẹ́yìn odi tó bá dẹ̀ wà lẹ́yìn odi kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n áńgẹ́lì lè ṣiṣẹ́ lẹ́yìn odi torí kò síbi tí afẹ́fẹ́ òde ìdí nìyẹn afẹ́fẹ́ tá a tún wọ̀ lóru yìí mo fẹ́ kájọ fi gbàdúrà níbi tí olóore wa wà ẹni tó máa jíṣẹ́ ayọ̀ fún wa afẹ́fẹ́ tó ń kàn mí tó ń kàn yín lára yìí mú ò ń kàn lára níbẹ̀ bá afẹ́fẹ́ yẹn sọ̀rọ̀ ọlọ́run ẹni tó máa gbé ọba inú mi jáde tí máa fi kúrò lẹ́yìn odi àyànmọ́ many of us we are loaded many of us we are anointed many of us we are talented many of us we are gifted but there is no platform there is no platform there is no amplifier there is no announcer nobody to introduce us nobody to connect us nobody to give us one business card I want you to pray tonight. Oh God in heaven, bí olóore dìde fún mi. Ẹni be up by no inú mi jáde. Ẹni orílẹ̀-èdè wo àná yín mọ́ mi. Ẹ mọ̀ pé nation ni wá ni. Where a nation, nation is meant to be global. Lift up your voice. Olúwa bá mi wá platform tèmi. Olóore tó máa gbé mi jáde. Olóore tó máa gbé ẹgbẹ́ kòtò ọmọ yín jáde o. Olóore tó máa gbé ọmọ mi jáde. Olóore tó máa gbé ọkọ mi jáde announcers of what I carry, announcers of my glory, announcers of that business. Many of us, you are too good, but you have not been announced. Those that they are hearing their voice, you are better than them. You are good more than them. You know it more than them, but you are not being announced. You are shocked. Nobody is hearing your voice. Lift up your voice and pray tonight. Lord, announce the best in me. The best that you have deposited in me. The glory that you have deposited in me the treasure that shall be deposited in me, the gift that shall be deposited in me, the word you have sent me to this world. Father, begin to announce it. Begin to announce it. Open your mouth and begin to pray. Pray it for your husband. Pray it for your children. Pray it for your business. Pray it for your career. Pray it for your vocation. Pray it for your ministry. Pray it for your calling. Pray it for your children. Announcers of destiny. Olúwa gbé wọn mi pàdé wọn. Olúwa gbé mi pàdé wọn olúwa gbẹ̀mí pàdé wọn torí má torí má jẹ́ mọ́ fẹ́fẹ́ oru yìí olúwa gba ọrùn lójú olóore mi olúwa gba ọrùn lójú olóore mi olúwa ò jẹ́ kára pétérù lélẹ̀ nígbà tó wọlé tó ọba ó ní náà ẹnìkan ṣe wà níta johannu ṣe wà níta mo gbọ́dọ̀ mú wọlé màmá yìí gbàdúrà ẹni tó máa mímí náà wọnú ògo yìí ẹni tó máa gbé ọmọ mi wọnú ọlá ẹni tó máa gbé wọn wọnú ògo olúwa nítorí pé ó rìn inú afẹ́fẹ́ tí afẹ́fẹ́ yìí gbé wa pàdé tí afẹ́fẹ́ yẹn gbé wa pàdé jésù lu àwọn ọmọ mi ẹjẹ àgbà distance is not a barrier hallelujah every wind in each continent in each regions of the world mommy they are meeting so that tells us our connector can come from anywhere God must raise them níwọ̀n ìgbà tí ò sí ààlà láàrin afẹ́fẹ́ tó ń fẹ́ ní àgbáyé kò sí àlà kankan ó túmọ̀ sí pé every embargo tí ò jẹ́ kó lórí yìí ó ti rí wa ọjọ́ pé ọlọ́run gbọ́dọ̀ fagilẹ̀ ẹ pe orúkọ jésù ọkọ tó fẹ́ fẹ́ yẹn olóore ni aya tó fẹ́ fẹ́ yẹn olóore ni torí òun ló máa ran ìran rẹ lọ́wọ́ òun ló máa padà gbé ìran rẹ jáde òun ni òní padà jẹ́ kó kú sórí ọkọ olóko mo fẹ́ kó gbàdúrà olúwa gbé mi pàdé ẹni ńlá olúwa gbé ọkọ mi pàdé ẹni ńlá olúwa gbé mi pàdé ẹni náà olúwa gbé ìpè yìí pàdé ẹni náà olúwa gbé iṣẹ́ mi pàdé olóore olúwa gbé pàdé aláàánú ẹ pè jésù ẹ ní ẹ̀rú ọ̀bẹ open your mouth and pray open your mouth and pray begin to share begin to share as you are joining àwọn ọmọ ọlọ́run òtún ọ̀fẹ́ mo ti wọlé o ẹ má bínú mo pẹ́ díẹ̀ tó wọlé lálẹ́ open your mouth and pray open your mouth and pray olúwa gbé mi pàdé olóore ah announcers of glory announcers of glory announcers of destiny announcers of victory announcers of victory ẹ mọṣẹ́ yẹn ṣe ẹ mọ oúnjẹ yẹn ṣe ẹ mọ okòwò yẹn ẹ ní knowledge yẹn ṣùgbọ́n kò tí ì jáde àwọn tí ò wá nítorí wọ́n ń dára tó nílá wọ́n pàdé àyànmọ́ yẹn ni wọ́n pàdé ọ ní platform yẹn ni ẹ jẹ́ káwa náà gbàdúrà ọlọ́run ọjọ́ pé torí má jẹ̀mọ́ afẹ́fẹ́ yìí gbé mi pàdé ẹni máa gbé mi jáde ẹni máa gbé ọkọ mi jáde ẹni máa gbé àwọn ọmọ mi jáde ẹni máa gbé business mi jáde ẹni máa gbéṣẹ́ mi jáde wọ́n á rí nǹkan tó ṣe wọ́n ní ta ló ṣe wọ́n ní mo lè finance wọ́n ní mo lè promote wọ́n ní mo lè ràn ẹ́ lọ́wọ́ wọ́n lè fi ẹ́ jánà wọ́n ní ṣe báyìí lọ báyìí lọ báyìí lọ báyìí ló bá jánà ìtumọ̀ àdúrà yẹn nìyẹn àwọn tó ń gbé ní jánà rọ àwọn tó ń gbé ní jánà ẹ̀ dìde tó o bá pàdé wọn ò lè dìde tó o bá pàdé wọn ò lè dìde tí mi ò bá pàdé wọn òyìn ò lè dìde ẹni olúwa gbé mi pàdé wọn olúwa gbé mi pàdé wọn announcers of my glory announcers of my treasure announcers of my victory olúwa gbé mi pàdé wọn olúwa gbé mi pàdé wọn àwọn tó nílò iṣẹ́ mi àwọn tó nílò ohun tí mo gbé dání àwọn kan nílò ohun tó ń tà yẹn àwọn kan nílò ohun tó gbé dání yẹn màmá yìí gbàdúrà àwọn tó nílò ohun tí mo gbé dání àwọn tó nílò ọba tó ń bẹ nínú mi àwọn tó nílò gift mi àwọn tó lo treasure mi àti èmi àti ọkọ mi àti èmi àti ọmọ mi olúwa ọjọ́ pé gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn gbé wá pàdé wọn wà dùà jésù olúwa wa à èpè jésù whatever has been at the handicap my treasure for long ohun tí ò jẹ́ ti sọ̀rọ̀ ní àgbáyé ohun tó sẹ́mi mọ́ ohun tó gba ohun lẹ́nu mi ohun tó gba di ọba lọ́wọ́ mi ohun tó gba ọ̀pá àṣẹ lọ́wọ́ mi ohun tó gba èrò kẹ̀rí ọba wa ni olúwa dá padà olúwa dá padà lóru ọjọ́ kejì afẹ́fẹ́ yìí kí la gbà lọ́wọ́ mi tí ohun mi ò fi dùn létí ayé kí la gbà lọ́wọ́ mi tó sọ mí dẹran ìkórìíra mọ́mí kí má jẹ̀mú yìí gbàdúrà kò sẹ́ni tí ó kórìíra afẹ́fẹ́ so bó o ṣe ń wọnú ẹ̀ lọ́sàn-án tó ń wọnú ẹ̀ lálẹ́ olúwa ló dẹran tí ò ṣe kórìíra mọ́mì ò dẹni sí gbogbo ayé fẹ́ whether they like it or not they will bow down for you whether they like it or not they will be forced to hear your voice whether they like it or not they will be forced to listen to you whether they like it or not they will be forced to patronize you torí pé kí ni wọn lè kọ afẹ́fẹ́ torí ẹ ló ṣe máa ń dùn mí àwọn tí kì í wọnú àdúrà afẹ́fẹ́ yìí màmá àwọn èdìdí tó so mọ̀mọ́ ó dìbò àwọn ìdìdí yẹn dín ó di ọjọ́ tí ẹ̀dá ayé kan tó bá ti kú afẹ́fẹ́ ó di ọjọ́ yẹn ló bá di ẹni tí ayé ń kọ́ your husband doesn't want to see you again he doesn't want to eat your food again he doesn't want to hear anything about you again in fact you have been meaningless to him every day go into the wind and be prophesying kọ́kọ́rọ́ ni go into the wind ọ̀rẹ́ ò tà létí ẹ̀ mọ́ ó ti dẹrọ kórìíra ó di ọjọ́ tó bá kórìíra afẹ́fẹ́ ó di ọjọ́ tó bá di ọ̀tá afẹ́fẹ́ ó di ọjọ́ tí ò bá fi afẹ́fẹ́ mọ́ màmá yìí gbàdúrà wà á fi orúkọ Jésù Ọlọ́run òde májẹ̀mú níbo la ti ń kórìíra mi níbo la ti ń kórìíra iṣẹ́ mi níbo la ti ń kórìíra ọkọ̀ mi níbo la ti ń kórìíra ọkọ mi níbo la ti ń kórìíra ọmọ mi ta ló ń kórìíra mi ta ló ń kórìíra ohun tí ta ló ń kórìíra ọmọ mi ta ló ń kórìíra ọkọ̀ mi wà ní níwọ̀n ìgbà tí ò lè kó afẹ́fẹ́ olúwa sọ mí di kò ṣe kọ̀ mọ́ lọ́wọ́ olúwa sọ mí di kò ṣe kó ìrà mọ́ lọ́wọ́ olúwa sọ àwọn mi di kò ṣe kó ìrà mọ́ lọ́wọ́ open your mouth and begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray may that be a very well olúwa sọ mí di kò ṣe kó ìrà olúwa sọ bí afẹ́fẹ́ yìí ṣe ń fẹ́ lómi gbogbo irúgbìn ìkórìíra iṣẹ́ ìkórìíra ẹran ìkórìíra ọkọ̀ ìkórìíra màmá yìí gbàdúrà nobody want to celebrate what you carry nobody want to celebrate your business go into the window, professor. nobody want to celebrate your gift they don't want to celebrate your treasure your, your treasure go into the wind mommy go and prophesy màmá sọ tẹ́lẹ̀ ọlọ́run má jẹ́ ta ni ò fẹ́ rí mi ṣé nílé ọkọ ni ṣé nílé àná ni níbi iṣẹ́ ni ibi tí mo gbéwò ìgbélò mi wọ̀ ibi tí mo ti ń tajà ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni sọmi ni kò ṣe má ní fún sọmi ni kò ṣe má ní fún sọmi ni kò ṣe má ní fún sọmi ni kò ṣe má ní fún sọmi ni kò ṣe má ní fún wọn sọmi ni kò ṣe má ní fún wọn open your mouth and pray they may hate you but they won't hate what you carry ìtumọ̀ àdúrà ẹni yẹn they may hate you they may want to see your face but I tell you they can't hate what you carry they may not want to see you but when they see the glory in you. Hey, they will be forced to associate with you. They will not want to hear your voice. But when they begin to see the wind, when they begin to see what you carry, they will be forced to pound cap. afẹ́fẹ́ olúwa sọ mí ni kò ṣe ní olúwa sọ mí ni kò ṣe lọ́nà fún ọkọ mi ní kò ṣe báyìí fún àwọn ọmọ mi ní kò ṣe báyìí a lè kó afẹ́fẹ́ afẹ́fẹ́ tààrọ̀ kò lè kọ́ afẹ́fẹ́ ọ̀sán wọn lè kọ́ afẹ́fẹ́ alẹ́ wọn lè kọ́ wàá máa pariwo jésù olúwa wa mọ́mì lórí bísínẹ́sì wo ajé tiwa ni that business everybody must love it that your product everybody mama kan bá mi sọ̀rọ̀ ní ọjọ́ sunday he say mommy all my customer wife money good money I love that market segmentation he said all my customer are wife I said you know what mo ti sọ pé lórí òkè yìí à nọjà local mo sẹ a fẹ́ nọjà international a fẹ́ máa nọjà global a lè wà ní local world ká tọ̀ wọ́n rìn wá ká tún wá nọjà local mi we must step up that is why we are praying that is why we are calling for grace. That is why we are clamoring for grace. That is why we are crying for grace. That is why we are fasting for grace. And that grace will speak for you and I. That grace will announce us. That grace will give us a platform. That grace will, will announce our products. It will announce your career. It will announce your gifts. It will announce your ministry. Lift up your voice and pray. Wà ní Olúwa torí pé mo tún wọnú afẹ́fẹ́ yìí. Gbogbo ohun tó jẹ́ tèmi, ohun tí mò ń tà láyé ilé iṣẹ́ mi olúwa sọ ni kò ṣe má rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rọ́ọ̀ṣì wá síbẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rọ́ọ̀ṣì wá ra ọjà ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rọ́ọ̀ṣì máa wá ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rọ́ọ̀ṣì máa wá ẹ̀ tí wọn ò bá ti rí ọkọ wọn ò gbọ́dọ̀ palẹ̀ tí wọn ò bá ti dọ́dọ̀ ẹ lọ́jọ́ wọn ò gbọ́dọ̀ palẹ̀ torí pé kí ni wọ́n mi afẹ́fẹ́ sínú torí pé kí ni afẹ́fẹ́ ń bẹ ó wọnú ara wọn mo fẹ́ kó máa lu èdìdì yìí mo máa tó ṣe tán mi ò ní pẹ́ wọ́n á máa pariwo afẹ́fẹ́ ò ṣe má nìyẹn sọ ògo tí mo ní kò ṣe má rẹ̀ ohun tó gbélé mi lọ́wọ́ ohun tó gbé lọ́kọ̀ mi lọ́wọ́ olúwa sọ ni kò ṣe má rẹ̀ fún ayé ohun tó gbé láwọn ọmọ mi lọ́wọ́ ògo tó fi rún àwọn ọmọ mi olúwa sọ ni kò ṣe má rẹ̀ fún olúwa sọ ni kò ṣe má rẹ̀ fún wà wà jésù olúwa wa wà tó pé jésù ah ta ló ti pàrọ̀ ẹjọ́ sọ́ọ́ ti wá sọ́ọ́ ti ń gbọ́ mi lórí youtube ẹjọ́ bá mi wò ṣe youtube ń lọ ẹ bá mi ṣí àlálẹ̀ mo pẹ́ wọlé ọ̀pọ̀ mọ̀ pé mo ti wọlé eléyìí help me to share lift up your voice ẹ sọ fún ọlọ́run bí ọlọ́run má jẹ̀mú gbogbo ohun tí ayé ń ṣe pa mọ́ sínú afẹ́fẹ́ tí ń gbòdì lára ẹni Lord because of tonight prayer over me and my family neutralize it God bless you mami kemi I forgot the psalm in the afternoon psalm tá a máa kà sómi yẹn tá is psalm one forty ten times God bless you wá pé orúkọ Jésù bí Ọlọ́run má jẹ̀mú kí láyé ti ṣe sínú afẹ́fẹ́ pé kò ṣọwọ́ òdì sí mi lóṣù kẹwàá kí iná ti tọ́jú sínú afẹ́fẹ́ pé kí n fara kó nínú oṣù kẹwàá kí la ti gbé pamọ́ sínú afẹ́fẹ́ pé kó gbà bọ̀dì fún ọkọ mi wọ́n lè tọ́jú ẹ̀ sójú òfurufú wọ́n lè tọ́jú ẹ̀ sínú oúnjẹ wọ́n lè fi pamọ́ sínú aṣọ wọ́n lè fi pamọ́ mọ́mí hospital tó ń lọ mo fẹ́ kó gbàdúrà kí láyé gbé pamọ́ sínú afẹ́fẹ́ wọ́n lè fi pamọ́ sínú mọ́tò tó wà kí ni wọ́n gbé pamọ́ sínú afẹ́fẹ́ pé kó gbàbọ̀dẹ̀ tèmi nínú àkàsọ̀ kẹwàá pé kó gbàbọ̀dẹ̀ tí ọkọ mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbiná nínú afẹ́fẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ lànà nínú afẹ́fẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbiná nínú afẹ́fẹ́ ó yá gbóhùn sọ́dí àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbiná sọ̀rọ̀ ẹ gbiná sọ̀rọ̀ ẹ gbiná sọ̀rọ̀ ẹ gbiná sọnù ẹ gbiná sọnù bíbélì wípé kò sọ ohun ìjà olóró kan tí a ṣe sí wa tí ó ṣe wá níbi ẹni gbogbo ohun ìjà olóró tá a kọjọ sínú afẹ́fẹ́ dẹ̀mí nínú akọ̀sọ̀fẹ́ wa ẹ máa gbiná ohun ìjà olóró tá a kọjọ sínú afẹ́fẹ́ dé ilé mi bí ọkọ mi ẹ máa gbiná sọnù ẹ máa gbiná sọnù wá wá jésù lọ wá mọ́mí ẹ gbé ojú yín sókè dábìá yẹn gbé ojú mo lérò pa ẹwà nú afẹ́fẹ́ o ah níbo ni ìrànlọ́wọ́ mi ti fẹ́ wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá tí ó dọ̀rùn wáyé wá ní olúwa mo dé olúwa mo sáde ọ́ nínú oṣù kẹwàá má jẹ́ kí ayé gbé ẹ̀sìn mi jáde tọmọtọmọ kí ló tún ṣe network wá ní olúwa mo dé nínú oṣù kẹwàá má jẹ́ káyé gbé ẹ̀sìn mi jáde tọmọtọmọ má jẹ́ ó gbé ẹ̀sìn ọkọ mi jáde tọkọtọkọ má jọ gbé ẹ̀sìn mi jáde má jẹ́ kí ọ̀tá ṣe àṣeyọrí lórí mi lónìí oṣù kẹfọ́ ó já gbóòrùn sókè sókè àdúrà bí ojú ẹ sókè kó máa bọ́ ọ̀run sọ̀rọ̀ olóòlù ó de má jà ọ̀tá ò gbọdọ̀ rí àṣeyọrí gbogbo àṣeyọrí ọ̀tá ìsinmi lórí mi lórí ọkọ mi lórí ilé mi lórí ìfẹ́ mi ẹ má dá àìsàn ẹ má dá àìsàn ẹ má di àtọ́ ẹ má di àtọ́ ẹ má di àtọ́ ẹ má di àtọ́ ẹ má di àtọ́ ọlọ́run àtìlẹ́yìn ó fi ọ̀run bí afẹ́fẹ́ rọ ọ̀run gbé mi rọ ọ̀run gbé ilé mi rọ ọ̀run gbé mi rọ ó fi ọ̀run ó fi bí afẹ́fẹ́ rọ ní ojú ẹ sókè ó fi ọ̀run ó fi bí afẹ́fẹ́ rọ wá ní olúwa gbé mi rọ tọmọtọmọ nínú oṣù kẹwàá ó fi ó fi bí afẹ́fẹ́ rọ ó fi ó fi bí afẹ́fẹ́ rọ olúwa gbé mi rọ tọmọtọmọ nínú oṣù kẹwàá yìí olúwa gbé ọkọ mi rọ olúwa gbé aya mi rọ olúwa gbé ilé mi rọ olúwa gbé iṣẹ́ mi rọ olúwa gbé ìpè mi rọ olúwa gbé ìpè wọlé ní kọmọ olúwa gbé wa rọ olúwa gbé wa rọ jésù olúwa wa wọ́n fún ọlọ́run olúwa wọn ò lè já ọ̀run tó ń bẹ lókè bọ̀ ah! nínú oṣù kẹwàá sọ èmi àti ilé mi kò ṣe yá bọ́ ẹni o àbúta ló lè fẹ́ ta ló fẹ́ jẹ́ ọ̀run bọ́ tó fẹ́ kú ni. Amen. Amen. Taloni ló kaili agbára? Káìlì máa sọ̀tòlì. Kẹ̀ndẹ́lì àbá ṣídà kàbá. Ta ló ní agbára láti já ọ̀run ni. Wọ́n pe Jésù. Ah! We can't hear you. Ẹgbọ́ ṣé ẹ gbọ́ mi? Ẹjọ́ bá mi wòṣọ́ ń gbọ́ mi. Wọ́n mọ́ mi sẹ́ ìtàn yẹn mi. Wọ́n ní Olúwa níwọ̀n ìgbà tí a ò lè já ọ̀run bọ́ níwọ̀n ìgbà tí ọ̀run gbé afẹ́fẹ́ ró olúwa sọ ilé mi ni kò ṣe jábọ́ àti èmi àti ọkọ àti ọmọ olúwa sọ wá ni kò ṣe torí ẹ̀dídé ládùá olúwa sọ wá ni kò ṣe dáró wá fi ọ̀run gbé wa ró olúwa fi ọ̀run gbé mi ró tọmọtọmọ fi ọ̀run gbé ilé mi ró ẹ pé jésù ẹ sọ ní àlùwà ẹ fi dára gbà níwọ̀n ìgbà tá a lè já ọ̀run bọ́ níwọ̀n ìgbà tí ọ̀run gbé afẹ́fẹ́ ró olúwa fi ọ̀run gbé mi ró tọmọtọmọ. kuta liaba shaka karia keria paini paini karungata keseria pasata kandalia ikulia kehukata pakata o sheteria ipaya kakukata yohu geni yohu yohu yohu yohu yohu yohu yohu iṣẹ́ mi ni kò ṣe jábọ́ sọ ilé iṣẹ́ mi ni kò ṣe jábọ́ sọ ilé iṣẹ́ mi ni kò ṣe jábọ́ gbàdúrà yẹn dáadáa mọ́ fi tára gbà fi tára gbà wọn ò lè jẹ́ ọ̀dùn bọ́ sọ ilé iṣẹ́ mi ni kò ṣe jábọ́ sọ okòwò mi ni kò ṣe jábọ́ sọ àgọ́ mi kò ṣe jábọ́ sọ health mi kò ṣe jábọ́ are you praying are you praying are you are you praying are you praying open your mouth and pray olúwa sún àgọ́ mi ní kò ṣe kọlù ọ̀run ò ṣe kọlù olúwa olúwa ò ṣe kọlù sún àgọ́ mi ní kò ṣe kọlù sọ ilé mi ní kò ṣe kọlù sọ ọkọ mi ní kò ṣe kọlù sọ àwọn ọmọ mi ní kò ṣe kọlù open your mouth and pray open your mouth and pray kò sẹ́ni tó lè kọlù afẹ́fẹ́ kò lè sẹ́ni tó lè borí afẹ́fẹ́ màmá yìí gbàdúrà o màmá yìí gbàdúrà o orí pé bó mo ṣe ń pè é lèmi náà ń gbà á mo fẹ́ kó gbà á alàgbélayé àdúà àwa ní láti fi ràgbé àdúà la ní láti fi gbénu ẹ̀ open your mouth and pray open your mouth and pray ọlọ́run a lè dojúkọ afẹ́fẹ́ a sọ méjì kò ṣe dojúkọ ọlọ́run a lè borí afẹ́fẹ́ kò sẹ́ni tó lò lóhun láyọ̀ láyọ̀ láti borí afẹ́fẹ́ sọ ilé mi sọ iṣẹ́ mi sọ́ọ̀kòwò mi sọ báyìí lolúwa ọlọ́run ọ̀mọ̀gún wí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ohùn mi olúwa láwọn kan wà ń bí wọ́n ń ṣe exam wọ́n dẹ̀ ti ṣe láìmọye gbà ó ti sú wọn wọ́n ti ṣe láìmọye gbà wọ́n fẹ́ olúwa lóun fẹ́ ṣíjú àánú wò yìí olúwa lóun fẹ́ ṣíjú àánú wò yìí olúwa olúwa ní kẹsàn-án gbàdúrà àṣẹ wá gbàdúrà yìí tó o bá dẹ̀ gbàdúrà yìí ọlọ́run á tọ́ ẹ hallelujah o á fún ẹ ní heavenly divine direction wà á dẹ̀ sáàbùsẹ̀ lọ́wọ́ kí ni àdúrà tó máa gbà wá ní olúwa ìtura ní afẹ́fẹ́ ìtì ń fẹ́ sí mi lọ́rùn jẹ́ kí ẹ̀dáàmù yìí bá ìtura dé wàá rí wípé ẹ̀mí mímọ́ darí ẹ kì í ṣe bọ́ọ̀ ní kàwé o ẹ̀mí mímọ́ adarí ẹ torí má jẹ̀mọ́ àdúrà ẹ á tì ẹ wàá lọ sí àwọn ibi tó máa yọ wàá dẹ̀ wọ ẹ̀gzámọ̀ wàá dẹ̀ sáàbùsì ẹ lọ́wọ́ olúwa ni kò gbà bí ẹ̀bùn tó mo fẹ́ fún ẹ̀yin yẹn torí pé gbọ́ràn nínú àdúrà afẹ́fẹ́ ó lẹ pẹ̀lẹ́ máa padà wá jẹ́rìí tó bá ti ṣẹlẹ̀ tó bá bò ó jà láìmoore ẹ pe orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú o ìtura lábẹ́bẹ́ ìfífẹ́ my next exam olúwa jó bá ìrọ̀rùn dé olúwa fi rọ̀ mí lọ́rùn bí afẹ́fẹ́ yìí ṣe ń fẹ́ lò mí tó ń fẹ́ pẹ̀lú ìtura tó ń fẹ́ pẹ̀lú ìrọ̀rùn olúwa fi exam yìí rọ̀ mí lọ́rùn olúwa fa ayélujẹ bó ṣe olúwa láwọn kan lọ fún citizenship olúwa ní ìrọ̀rùn ló máa bá dé olúwa làwọn kan lọ fún green card interview olúwa nítorí pé ó wà ní àdúrà olúwa ní ìrọ̀rùn ló máa pàdé gbàdúrà yẹn dáadáa ọlọ́run àṣẹ ìrọ̀rùn tẹ̀lé mi lọ ọlọ́run àṣẹ ìrọ̀rùn ṣíwájú mi lọ ọlọ́run àṣẹ ìrọ̀rùn gbé ìwé mi tó wá jáde ọlọ́run àṣẹ ìrọ̀rùn ó yá fún mi lọ́mọ ọlọ́run àṣẹ ìrọ̀rùn ó yá fún mi ní ọkọ tèmi ọlọ́run àṣẹ ìrọ̀rùn ó yá fún mi ní aya tèmi ọlọ́run àṣẹ ìrọ̀rùn fún mi ní ìwé ìgbénu tèmi ọlọ́run àṣẹ ìrọ̀rùn fún mi ní ìrànlọ́wọ́ tèmi ọlọ́run àṣẹ ìrọ̀rùn fún mi ní platform tèmi open your mouth and begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray begin to pray wá àdúrà jésù olúwa wa ó yẹ mú fọ́tò ọmọ yín jáde ẹ mú fọ́tò ọmọ yín jáde àti orúkọ yẹn orúkọ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ṣe májẹ̀mú fún ẹgbẹ́ má bínú mi ráyè wo fóònù mi láti ìrọ̀lẹ́ yẹn fún very busy mi ò ráyè wo fóònù mi bóyá lè ti send sí mi tí mi ò respond tí mi ò dẹ̀ lè kà lálẹ́ you can use this opportunity let me know if you have done your children covenant so that I can pray for them I was unable to look through my phone ẹjọ́ I couldn't look through it mommy ẹ mú orúkọ ọmọ ìjáde àti fọ́tò wọn ṣé wọ́n ń gbọ́ mi lórí YouTube ọwọ́ pé Jésù ah olúwa ààyè ni fọ́tò yìí wà lọ́wọ́ mi má yóò di òkú tí mò ń kó pamọ́ tó mọ̀ pé téèyàn bá kú wọn ní ẹ kó fọ́tò ẹ kúrò ní ẹ̀kú wúlò mọ́ nìyí mo fẹ́ kó ná fọ́tò yẹn sókè gbogbo ọmọ tó ń bẹ àwòrán yìí gbogbo ọmọ tí mo ti rúbọ fún nínú oṣù kẹfà yìí olúwa má jẹ́ rí ìṣẹ̀lẹ̀ tí màá fi kó fọ́tò wọn pamọ́ ìṣẹ̀lẹ̀ tí mo máa fi kó fọ́tò wọn pamọ́ ìṣẹ̀lẹ̀ tí mo máa fi kó fọ́tò wọn pamọ́ mọ́mí adébíyipé ah mọ́mí mẹ́sì òjò mo sọ tẹ́lẹ̀ sínú ayé gbogbo àwọn ọmọ yín gbogbo ọmọ tẹ́ ẹ rúbọ fún lóṣù yìí ilẹ̀ tó tẹ́jú èdè tí oṣù yìí nìyẹn great opportunity tó ń bọ̀ yìí lórúkọ Jésù kò ní bá àwọn ọmọ ìyẹn wọn ìbòjì mọ́mí ayé ti gbọ́ ògo tuntun tó ń bọ̀ fáwọn ọmọ wa yìí ilẹ̀ ọlọ́run ti tuntun àwọn olóhùn fẹ́ gbà fún wọn lórúkọ Jésù olùgbàlà kò ní bá wọn nínú ẹ̀wọ̀n kò ní bá wọn lọ́gbà ẹ̀wọ̀n ògo yẹn ò ní dé kí ẹ̀mí ẹ ti lọ mọ́mí adénìkẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ yẹn torí pé rúbọ lórí wọn lóṣù yìí ayé ò ní fi wọn rúbọ kí àkókò ìfi wọn tó dé lórúkọ jésù wọn ò ní dẹni ayé ń palẹ̀ mọ́ mo ní wọn ò ní dẹni ayé ń gbé pamọ́ ẹ pé orúkọ jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ọmọ tí mo na fọ́tò wọn sókè gbogbo ọmọ tí mo ti rúbọ fún nínú oṣù ọlọ́run ìpè yìí jẹ́ kí wọ́n sọ̀rọ̀ níbi gíga jẹ́ olúwa wá òkè fún wọn wọ́n fẹ́ kó gbà ó mọ́mì wa ní olúwa wá òkè fáwọn ọmọ yìí mọ́mì bélò mọ́mì fún mi gbogbo àwọn ọmọ tẹ́ rúbọ fún nínú oṣù kẹwàá lórúkọ jésù olùwà mọ́mì gbàrà ọlá mo sọ tẹ́lẹ̀ sínú ayé àwọn yìí ibi gíga orí ọ̀fẹ́ ńlá tó ń dúró yìí lórúkọ jésù yóò tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ọmọ yẹn á rìn lọ síbi tí ògo yìí wà mọ́mí olótóyìn mọ́mí fún mi mo láwọn ọmọ yẹn á rìn lọ síbi tí ògo yẹn wà ibi tí aláàánú wọn ti dúró dè wọn ah I receive that ibi tí aláàánú yẹn ti dúró dè wá this covenant will protect us mọ̀mí awóyẹmí gbogbo àwọn ọmọ tó ti inú ìdílé ìjáde ibi tí olóore ti ń dúró dè ibi tí ẹni ńlá ti ń dúró dè mọ ìwọ tí má ti dárúkọ jẹ́ ráwọn tó kù mọ mi ò kó tètè lórúkọ Jésù Olúwa mọ mi Adékànbí ibi tí olóore ti ń dúró di àwọn ọmọ wọn lórúkọ Jésù má jẹ̀mú yìí mú wọn lọ síbẹ̀ this covenant connected there will be a supernatural relocation there will be ayakapo ṣẹlẹ̀ ó dáná mo súre fún gbogbo àwọn tá a ti ṣe àìdá lánàá tàbí lónìí ibi tí ọkọ àwọn ọmọ wa wà tó máa fi wọ́n lọ́kàn balẹ̀ ibi tí aya àwọn ọmọ wa wà tó fi máa ní ìdílé aláyọ̀ lórúkọ Jésù nígbà tí àkókò bá tó májàmú yìí kọ̀nẹ́ẹ̀tì wọn májàmú yìí kọ̀nẹ́ẹ̀tì wọn májàmú dúró mo ló kọ̀nẹ́ẹ̀tì wọn in the name of Jesus. If it will require relocation, if it will require somebody to be unseated because of our children, this covenant will fulfill it. Mommy Fashola, Mommy Alayode, mo sọ tẹ́lẹ̀ sínú ayé àmọ́ yín. Mommy Ẹ̀sánbẹ́, mo sọ tẹ́lẹ̀ sínú ayé àmọ́ yín. Ibi tí olóore wọn ti ń wá wọn, ẹni máa ṣàánú wọn, ẹni máa fi wọ́n wọn bá ẹni máa gbé orílẹ̀-èdè inú wọn jáde lórúkọ Jésù àgbé wọn pàdé tó lọ fọ́tò yìí sókè wá ní Ọlọ́run má jẹ́ gbogbo ọmọ tó ń bẹ́nu àwòrán yìí má jẹ́ fọwọ́ mi gbé òkú ọ̀kàkà nínú mọ́mí adélùsí ó di má jẹ́ ọwọ́ tẹ́ ẹ fi ṣèrúbọ yẹn kò ní gba òkú ọmọ kankan àwọn ọmọ yẹn ní máa wá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n á tayọ láàrin ẹgbẹ́ májẹ̀mú ìgbé wọn padà na fọ́tò yẹn sókè àtorúkọ ọmọ yẹn ìdílé ọ̀kọ́ tètè ìdílé Sarah Jíbọ́lá mo súre sínú ayé yín ẹnìkan táwọn ọmọ yín nílò tí wọ́n máa fi gbóhùn wọn ẹnìkan tó nílò tó máa sọ wọ́n di ọba àgbáyé lórúkọ Jésù àgbè wọn pàdé na fọ́tò yẹn sókè máa sọ fún Ọlọ́run Olúwa ikú tó ń dúgbẹ̀ wúru màwúru màwúru lórí àwọn ọmọ mi àtẹ̀mí àtọkọ Olúwa ikú tá a gbé dìde pé dandan ó gbọ́dọ̀ gba ẹ̀mí mi ikú tá a gbé dìde pé dandan ó gbọ́dọ̀ gba ẹ̀mí ọkọ mi ikú tá a gbé dìde sẹ́ pé ó gbọ́dọ̀ gba ẹ̀mí àkọ́bí mi wà ní olúwa jábọ́ ẹ pé Jésù sódì àlọ́ rẹ̀ mọ mi mọ rẹ́ni pé ọ̀nà dẹ́yìn mo súre sínú ayé yín mọ́mọ́ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rúbọ fún lórúkọ Jésù olùkọ́ ẹni máa gbé ọba wọn jáde ẹni máa fi wọn hàn ìjòyè ẹni máa fi wọ́n wọn bá ẹni tó máa nominate wọn ẹni tó máa jẹ́ káyé dùn fún wọn ẹni tó máa jẹ́ káyé jẹ wọn lórúkọ Jésù àgbè wọn pàdé mo ní lórúkọ Jésù àgbè wọn pàdé màmá yìí gbàdúrà ẹ dáadáa olúwa má jẹ́ káwọn ọmọ mi kún mi lọ́wọ́ má jẹ́ kí wọ́n dìdàkudà ọmọ lè má kókó sọ dìdàkudà wà ní olúwa mo gbé wọn sókè sí ọ wọn ò gbọ́dọ̀ kún mọ́ mi lọ́wọ́ ọ̀kan nínú àwọn èso ni ó dìdàkudà anointing for greatness fulfillment of this will come upon it. Lift up your voice and begin to pray. Begin to pray for your seed. Begin to pray for your seed. Begin to pray for your seed. Jésù ló wá wá pé Jésù gbogbo kò ṣẹ́jú mẹ́rin gbogbo pẹ́pẹ́ òkùnkùn tí wọ́n lè ti dá fọ́tò ilé ìtọ́ sí tí wọ́n ń retí ọjọ́ tó jẹ́ fẹ́ dáhùn á wà ní iná ọlọ́run wọ bẹ́ẹ̀ iná ọlọ́run wọ bẹ́ẹ̀ iná ọlọ́run wọ bẹ́ẹ̀ kó o ṣiṣẹ́ ìtúsílẹ̀ mi àtẹ̀mí àtọ́kọ̀ àtọmọ́ ẹ pé Jésù ẹ sọ́ di àdúrà rẹ ó yá ó yá ó yá ah, àwọn ni wọ́n gbọ́ mi o ẹ gbọ́sẹ̀ gbọ́ mi ẹ gbàdúrà yín dáadáa. Hmm. ok ṣe ti ń gbọ́ mi báyìí ṣe ti ń gbọ́ mi báyìí mommy please let me check can you hear me now ah gbogbo orí pẹpẹ òkùnkùn wọn ni mo fẹ́ kó bá gbogbo pẹpẹ ọ̀run àpáàdì gbogbo pẹpẹpẹpẹ tá a ti gbé fọ́tò mi wọ̀ tá a gbé orúkọ mi wọ̀ tá a gbé fọ́tò ọkọ mi wọ̀ tá gbé orúkọ ọkọ mi wọ̀ tá gbé fọ́tò ọmọ mi wọ̀ tá gbé orúkọ ọmọ fọ́tò ọmọ mi wọ̀ tá gbé orúkọ ọmọ mi wọ̀ inú àti ara ọ inú àti ara ọ inú àti ara ọ inú àti ara ọ inú àti ara ọ ó yà wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n What fẹ́ rúbọ fún lórúkọ Jésù wá sọ̀rọ̀ lókè ah ẹ̀sùn fún Ọlọ́run Olúwa nínú oṣù kẹwàá àjẹndẹrùn ìbọ àti èmi àti ọmọ àti ọkọ mi Olúwa nínú oṣù kẹwàá máma jẹndẹrùn rúbọ Olúwa mo ti rúbọ lórí àwọn ọmọ mi volume yàrin yù èwo ni mo My voice is low, but mo ti increase volume mo Can you hear me? Àwọn bóyá mọ́mì yẹn bóyá kẹ kẹ log out kẹ wá wọlé padà. Bóyá kẹ log out kẹ wá wọlé padà. A lot of people say they can hear me. Bóyá network mi tẹ̀lé wà ní. You may log out or log in or you can join YouTube. I'm also live on YouTube. God will bless you, mommy. Ẹ kú ìtara ọmọ. Ah! ẹ pé Jésù Ọlọ́run ìpè mo ti jìyà ọmọ ẹ̀ ń tọrọ ọmọ mọ́mí ẹjọ́ gbà á ẹni olúwa mo ti jẹ ìyá ọmọ olúwa mo fẹ́ kó gba ilé ìfúnra rẹ̀ olúwa tí ègbó má tọ́jú alẹ́ bá wà nílé wa tí wọ́n bá ń kú àìsàn terminal disease tí ọ̀fà bá ń pa wọ́n nílé wa olúwa torí ẹ má jẹ̀mú yìí ra ìgbà tèmi padà ra ẹ̀mí tèmi àtọkọ mi padà Open your mouth and begin to pray. Open your mouth and pray. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Okay, you call yourself. Okay. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Oh, yeah. Open, hello, mama, hello, YouTube. Open your mouth and begin to pray. Open, because I'm straining my voice already here. Open your mouth and begin to pray. Olúwa tí wọn bá rí ṣe ọmọ jẹ. Ọlọ́run tí wọn bá ń dọjú alẹ́. Ọlọ́run tí ọ̀fà bá ń pa wọ́n. Tí àìsàn bá ń pa wọ́n. Ah! Olúwa kọ lórí mi. Olúwa kọ lórí mi. Olúwa kọ lórí ọkọ mi máa dúró jẹ wọn mọ́ máa dúró jẹ wọn kọ́ máa dúró jẹ iṣẹ́ tí mo ṣe èmi tí mo jìyà ni mo máa jí ọ̀rọ̀ èmi àtọkọ mi tó jìyà lájọ máa jọrọ àjọ ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ àjọ máa dúró jẹrẹ àjọ ṣiṣẹ́ ọmọ rẹ àjọ máa dúró jẹrẹ open your mouth and pray open your mouth and pray àjọ gbàwẹ̀ ni àjọ máa jọrọ ni àjọ gbàwẹ̀ ni àjọ máa jọrọ ni I refuse to be executed on me. My husband refused to be executed on that. Anyone that is wishing me that, Lord, replace that for me. Replace that for my husband. Anybody that is wishing me that, wishing my husband that, replace that. Replace that for me. Are you praying? Mo ka fún wọn Mo ka fún wishing them die. God bless you, my mama Hey, open your mouth and pray. Open your mouth and pray. I want to look kó to pọ̀ mí àwọn tó ń roko má dọjú alẹ́ rò bẹ́ẹ̀ màmá yìí sọ̀rọ̀ tiẹ̀ lélẹ́yẹ màmá yìí gbàdúrà àwọn tó ń ronú ikú dúró mẹ́ àwọn tó ní kí n ṣiṣẹ́ sílẹ̀ fẹ́lẹ̀ omi kó ẹni kí kí n ṣiṣẹ́ kí n dẹrù ògbónù kàtàkó ṣàtà. èmi tí mo jìyà ni mo máa jọrọ èmi tí mo ṣiṣẹ́ ni mo máa dúró jẹ́ èmi tí mo jọrọ tí mo ṣiṣẹ́ ni mo máa dúró jẹ́ èmi àtọkọ́ ọkọ ò ní fi mí sílẹ̀ mi ò ní fi ọkọ sílẹ̀ ọkọ mi ò ní dopó èmi náà ò ní dopó pàlú kábàbọ̀ ṣàtàǹdà àdèkẹ́rì àtàyà mi ò ní dopó ọkọ mi ò ní dopó every arrow of family there back to your sender kábòrìà return to the sender ẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ̀pọ̀ṣà back to the sender alẹ́kẹ̀tọ̀yà in hundred four to the generations of God. Mark it for the Are you praying? Are you praying? This one is your own. This one is your own. Open your mouth and pray. Return it to generation unborn. Ah, ẹni tí ò mọ̀ ìyà tó jẹ́ kó tó bímọ. Ẹni tó ní wà ó ní rúró tó mọ́. Kálíà, Ẹlíà, Ṣìdàbà, Kálíà, Elúkòtò. Ta ló fi kú mi wẹ́ lọ? Ta ló fi kú ọkọ mi wẹ́ lọ? Ta ló fi kú ọmọ mi wẹ́ lọ? Return to sender. Return to sender. Ta ló ń gbẹ́ borí ta nítorí mi? fellowship of men. Return to sender. Return to sender. Return to sender. Are you praying? Are you praying? Are you praying? Are you praying? Open your mouth and pray. Return to sender. Return to sender. Return to sender. Return to sender. Return to sender. In the name of Jesus. Jesus, ni wọ́n wá pa pé Jésù agbára tó ń dúró jọrọ̀. Wọ́n mi gbà ó. Ìgbà kan la máa ń bú àwọn òbí wa. Èmi àti ẹ náà ti wọ̀ ní ìsìn. Máa wo mi gbà mí mọ́ ní. Ah, jésù máa gbà mí o ọlọ́mà kéèyàn dàgbà kó má dàgbà yá when you begin to do children runs abẹ́mi nìkan ni hallelujah mo ṣetán lẹ́nu my son say mommy don come this time come this time mo wá kúrò mo ṣẹ̀ wá lọ dúró mo wá jókòó jókòó sínú mọ́tò mo dẹ̀ ṣe máa kó àwọn mẹ́ta mo délé àwọn sọ́tà mo dé lọ fún service wọ́n lè já gbàdúrà àwọn tí ò rí wọn ò kó o àwọn tí ọmọ ìgbà tó fi all who you are wọ́n máa sọ fún yàn kò sí ẹni tó tó relocate tí ò tí ò drop kankan come and ask me come and ask me nobody leave the the country of Nigeria to this land you you drop something many of you you are made you live certainty And you come to this world of uncertainty. Some of you, because of your children, you want to give them good education, which is not bad. Kọ́ ló ń tún lò wá ṣe. Kọ́ ló ń jó dẹrùn fún wọn. Kọ́ ló ń kó sáwọn ìjọba wa nínú. Amen. Máa sọ Who does not go to delivery room with me will not harvest my, my seed wọn náà máa sọ o torí kò sẹ́ni tó bẹ gbẹ̀bí ó gbin ó wo ó dágbin ni your husband could not even help you hallelujah ó dágbin ni and even if you did CS mama ẹni I know èmi náà drop <laughs> I don't I don't want to be remember me sef ẹ máa rántí sometimes I say God I know you will watch me this way because you took all from me you took all, all, without rem remaining any one of it. So I know you are taking these places. You want to Kakasile. Ìdí nìyẹn o didn't. dé ìlú ọba tó ń kó wa máa kẹ́gbẹ́. Kó má mọ̀ nǹkan tó fi sílẹ̀. Aleluya o, kó má tún lè sáré àdúrà tìra ẹ̀. Torí pé kí ni àwọn tó fi sílẹ̀ wọn jókòó. Tọ́ bá wọ ìlú yìí, tọ́ bá rí pé kò jọra wọn fún ọ, análá kọrí ara ẹ̀. That will not be your story. They will see you, they will celebrate you. They will see you, they will give glory to God. They will see you, they will worship your God. They will see you. Am I in labor for two days? With the strength of God. <laughs> Amen. Thank God for enlistment. Mommy, all this That is why I always love to pray for mothers. Who has not gone through what you went through should not be able to judge you. Many of us, we are still staying in that home in spite of ridicules, in spite of all, because of these children. So when they rise, you must be alive. I must be alive. Tell yourself, I will be alive when my children are rising when my children are walking on red carpet hey, mama Akinyele will be standing mo máa ń wo ìgbé ayé ọmọbìnrin ìyàwó ọ̀ní ọ̀fìrì I don't know much about her but I just look at the mother I say wow ìyẹn ló ń pè ní ìyàlélẹ́sù lẹ́yìn ọmọ ẹ̀ ibi tọ́mọ yẹn bá ló ń tẹ̀lé ni many may not know the spiritual meaning of what that woman is doing but I know it anywhere ó lè kéré o ó lè wọ ipò òkè ṣùgbọ́n o ní àtìlẹ́yìn some mothers cannot stand for their children àti kan tó máa finú bá ọmọ jà ó máa sọ kí tọ́mọ ẹ bá fún ẹ ní twenty dollar appreciate her now tó bá fún ẹ ní hundred dollar appreciate it torí ẹ̀ mo ṣe ń bá wa gbàdúrà pé àwa náà máa dìde ọjọ́ alẹ́ wa ò ní korò ó ò ní dúró dọmọ lọ́jọ́ alẹ́ èyí tọ́mọ ẹ bá fún ẹ àníkún ni just to take your parental blessing. Hallelujah. You will not be a liability unto a child. Hallelujah. Oh, ní the àrísá fọmọ o. Nígbà tí wàhálà bá ti pọ̀ jù kò ní gbé fóònù ẹ̀ mọ́. Ìdí nìyẹn, when your body, when you are still and healthy, let's run this place together. Let's run it. Let's not add value to yourself. Look at what you can do ma. Develop your gift. Trade your gift. You are not empty. You are loaded. You are loaded. You are a peculiar woman. You are a peculiar being. You just need to discover yourself. Don't envy anybody. They might have gone ahead of you. But they can't take your own glory. Everybody will use their glory. Everybody will stay on their lane. Everybody will use their treasures. There are treasures in you. Discover it and celebrate it. Trade with it. Hallelujah. The Lord will help us in Jesus' name. Let's pray this last prayer as we close for today. Lift up your voice and pray for yourself and your husband. mọ́mí tẹ́mi Thomas lórúkọ Jésù olùgbàlà ẹni máa di ọba inú àwọn ọmọ yín jáde tó máa sọ wọ́n di orílẹ̀-èdè tí wọ́n á sìn tí wọ́n máa tún tún sìn lórúkọ Jésù àgbèdèdè fún wọn ẹ gbàdúrà yìí Olúwa jọ nígbà tó go ọmọ mi bá ń dún Olúwa má jẹ́ ń dún nínú ilẹ̀ torógbó yẹn máa dún ẹ̀mẹ́ ògo ọmọ yẹn máa dún ògo ọkọ ní máa dún ògo ìyàwó ní máa dún tó bá wá ń dún mọ́ mi èmi àti yín ò gbọ́dọ̀ dún nínú ilẹ̀ ẹjọ́ ẹ sọ sí àdúrà níbi tí ẹ wà yẹn as I close olúwa jọ nígbà tí ògo àkọ́bí mi ìtótẹ́lẹ̀ ìtótẹ́lẹ̀ tó bá ń dún olúwa má jẹ́ ń dún nínú ibojì nígbà tí ògo àwọn ọmọ mi bá ń dún olúwa má jẹ́ ń dún nínú ìtẹ́ ẹ pé jésù ẹ sọ di àdúrà rẹ mothers if you love yourself pray that prayer pray that prayer àìmọye abiyamọ tó ṣiṣẹ́ tí òdúró jẹ́ lift up your voice nígbà tí ògo àwọn ọmọ mi bá ń dún nígbà tí ògo ọkọ mi bá ń dún ah olúwa má jẹ́ ń dún nínú ilẹ̀ olúwa má jẹ́ ń dún nínú ibojì ọkọ mi ò gbọ́dọ̀ dín nínú ilẹ̀ aya mi ò gbọ́dọ̀ dín nínú ilẹ̀ wúwà dùà jésù olúwa wa a tún máa pàdé ní ọ̀sán ọ̀la. Tomorrow will be the grand finale of Sola. Same time, 2 p.m. Eastern time, 3 p.m. New York time. Adẹ́pàdé ní àṣálẹ́ 9 p.m. Eastern time. No, 10 p.m. Eastern time, 11 p.m. New York time, California. Oh, Time is going to be all. 8 p.m. Please don't miss tomorrow. Tomorrow is going to be prophetic, both in the here, both in the afternoon and night. It's going to be prophetic tomorrow as close for this month in prophesying into the wind. Then tomorrow morning, our father is expected to join us. Once you share and share color, please don't miss it. And the Lord will bless us in Jesus' name. Also, please, if you're in Houston, as Houston and its environment, a good, man, good woman is inviting you. And I'm also inviting you. Our anniversary has commenced today. I want you to come and rejoice. with